káàbọ̀ sí jòkó wa tòní àwọn bàbá wọlọ́lá wa ọba alùkìṣí àti gbogbo agbègbè rẹ̀ ṣéèwù lẹ́ẹ̀kan sí ṣéèwù ọlọ́run níjẹ́ ma padà sí ibú gbogbo ìgbà tí ń bá wá bí yìí wà láàyè náà mi máa gbọ́n ọlọ́run tí ọba yìí tòlú yìí tí ń fẹ́ rí báyìí ọlọ́run ní padà lẹ́yìn olúwa tí ń kọ́ yín máa ṣe kò ní ṣàìkọ́ yín máa ṣe má mo fi kíkí ti yín mo fi kí gbogbo àwọn bàbá bàbá àwọn olóyè nínú ìlú kìsí ẹ̀rápẹ́ mọ́ bínú ẹ̀rí bí àfáà lùkùmánù ti ka orúkọ yín lọ́kọ̀ọ̀kan èmi ò tó bẹ́ẹ̀ Eh, eh, mo fi tàwọn bàbá wa ọlọ́lá ọba lókìsí mo fi kí gbogbo yí ọlọ́nkọmọ́sà bá ń kí yí kí wọ́n kí gbogbo jama náà àti lápá bí yìí àti lápá àyà yìí kí n kí gbogbo wa papọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu pé ń gbà wọn gbé máikrófóònù fún mi ẹlòmí ò ní lárúbáwá ni dókítà kọ́kọ́ ń fọ̀ lọ gbáà mọ màmá ni ọ̀rọ̀ ńlá ni wọ́n ní sọ lónìí ntí sheikh lukumanu sọ yìí ọdẹrù bà mí mo sì mọ̀ pé bẹ́ẹ̀ fi wí bí ọba rí bẹ́ẹ̀ òun ní wí ọba. ẹlákùn ẹjá farabalẹ̀ ntí mo kéńkéwú tẹrù pé nfọláwùbáwá ni òun ni anabi ń pè ní khutubatul hajja sallallahu alayhi wa sallam gbogbo ọjọ́ tọrọ bá ní tó nípa bí irú ìdáfẹ́ sọ lónìí níta anabi fi bẹ̀rẹ̀ nù sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tá nẹ́bí ọba sọ pàtàkì jùlọ tọ́jọ́rọ̀ pàtàkì ọ̀rọ̀ tó nípa bí irú tààrọ̀ yìí khutbatul hajja ìlà nẹ́bí fi bẹ̀rẹ̀ ni mo wá rò pé bóyá kèmí náà fi bẹ̀rẹ̀ bọ́lọ̀ tí ń pé káwọn sọ̀hábí ọgbọ́sà nẹ́bí lẹ́nu bọ́ bá ti wí bó ti wí yìí ẹ̀yà ara kìí sí ọlọ́wọ́ jẹ́ ju àwọn sọ̀hábí o ẹ̀ sàmí abẹ́ ẹ̀gbọ́n tí wọ́n wí ni ah, àwọn eléégún gbọ́rọ̀ sódú awo lẹ́nu àbíkò wọ́n ń pè ah, àwọn kírísítẹ́nì ń gbọ́rọ̀ sólùsọ àgùntàn lẹ́nu mùsùlùmí ń ta ìmáàmù lẹ́nu ẹnìkan kọ́ mọ̀ lọ́wọ́ àlẹ́jì eléyìí nìkan ìgbà wọn sì ń parọ́ mọ́ wa. àwa náà láàríra wà bẹ́ẹ̀ lásì ń jẹ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́mọ́sà yíwa padà sí dáadáa ọlọ́mọ́sà yíwa padà sí dáadáa ọlọ́mọ́sà yíwa padà sí dáadáa ọgbọ́dọ̀ rí báhùn ọlọ́jẹ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo fi bẹ́ lọ́n pé nínú hadithi kan nínú hadithi anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ̀hábẹ́tọ̀ gba hadithi ni wá ó ní bá anabi bá ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kí kútúbà tó lhájà báyìí ẹni tó bá kọjá ń gbà ní bí ẹyẹ bá bà lórí ẹnìkan nù wa yóò rò pé jí lòún bà lé lórí ni ìfarabalẹ̀ ń pè báwọn o. bí ẹyẹ bá ń fò ló ń gbà náà bá ti farabalẹ̀ tọrọ náà wọ̀ wá lákìyẹn ní ara níwájú anábì sọlọ́lọ́hu àríhì wọ̀sálàm ó ní kọ́dà bí ẹyẹ bá balẹ̀ èjìká àyà àbí lórí rẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ ẹyẹ ni òun balẹ̀ lórí ohun táwọn tí wọ́n fi jó lórí rẹ̀ nù wọ́n gbọ́rọ̀ sáà nẹ́bì lẹ́nu ni sallallahu alaihi wasallam bá nẹ́bí ọba sí láyé máa àwọn kan jogún ànẹ́bí ànẹ́bí ní al nígbà awọn sọ̀hábí ànẹ́bí bá gbọ́rọ̀ sá ànẹ́bí lẹ́nu àfíkàwà náà gbọ́rọ̀ sáwọn àlfà lẹ́nu ọlọ́kọmọ́sá àjá sórí rẹ̀ o láyé àti lálìkìyàmà ìdílé mùsùlùmí tí rí bí wọ́n ti wí yìí à ń fọ rẹ̀ lọ́wọ́ nǹkan tó pọ́n tí wọ́n gbé bí ìbáwa náà gbọ́ wọn parọ́ mẹ́wàá bó ló ti jẹ bẹ́ẹ̀ nígbéyàwó ta fi kútúbà tí a ṣe nìkáwù bẹ̀rẹ̀ nǹkan ṣe wá o ọlọ́nkọ́ sawọ. wò wá o mo sì fẹ́ tó ń kálukú ọ́ kọ́mọ pàrọ̀ níjọ́ kan bì kan ẹnìkan ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bí n jẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí ọwọ́ ní kó ń kálukú ọ́ yọ ansẹ̀tì rẹ̀ jáde fóònù tí wa mú kí ìpè kó ń ọ́ tó kọkàlùkọ́ wá sẹ́ndì ẹ̀ sí ìyàwó rẹ̀ ìwọ náà ni ọ tẹ́ ìwọ náà ni o sì kọ nọ́mbà obìnrin rẹ̀ ọwá ṣe kí ni ọwá sẹ́ndì rẹ̀ sí ti sẹ́ndì ẹ̀ sí tán ọwà pàṣẹ yánsẹ̀ ti rẹ̀ sí ọ̀dọ̀ ẹni tó jòkó ti ọlẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀sì ọba dé òun ni ọwà ka èsì fún wa ìwọ́kọ́ ọkà mọ́ ìwọ́ ni ọ sẹ́ndì sms lẹ́bí bá tí wá sẹ́ndì ẹ̀ sí àwọn tẹ̀mí ìwà gbé fóònù mi fún mọ́ládàúd mọ́ládàúd ó gbé fóònù tí wọ́n fáwọn bàbá wa bàbá wa ajànà oníbẹ̀ẹ̀ ni kí wọ́n ó se kárí wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá di pé mánéjà ẹ̀yẹn kàńtẹ́ nínú rìpláì rìpláì ìyàwó ti mẹ́ládàáwù <laughs> èmi náà ka ti mẹ́lá abdulhadi ẹnìkan ká àtàwọn bàbá wa jáde náà <laughs> kí n lọ ní wọn sẹ́ǹdì ń jọ náà wọ́n ní wọn kọ́ síbẹ̀ pé a. Ah, aya mi olólùfẹ́ mi ọ̀tán kíyàn pé a olólùfẹ́ mi níyàwó tó fẹ́ ní náà ní o nígbàtí ti wá ń dé kò sí fi pamọ́ mọ́ ní ti pé n kó mú ánsẹ̀tì rẹ̀ sọ́wọ́ mọ́ ẹlòmíì ni ánsẹ̀tì ti bọ́ sọ́wọ́ ẹ̀ a sì ti panukọ̀ pé o ntíyàwó rẹ̀ bá fọ̀ lẹ́sì sí i mo nífẹ̀ẹ́ rẹ tọkọ rẹ wí lónìí inú àwọn èsì tí ń jáde ni pé à ìwọ ọkùnrin olórí ibú yóò tún ti lọ mu tí nígbàtí ìyàwó rẹ ti rú ẹ níjẹ́ oló ti wí fún rí bẹ́ẹ̀ ìtúnmẹ̀ ẹ̀nu à ìwọ ọkùnrin olórí ibú yìí ó <laughs> sì tún ti lọ mu ọtí ìbá ní ọmọdébẹ̀ mọ́ èsì kanu èsì kejì bàbá nínú àwọn èsì ẹ̀ ọdún fẹ́ gbó lọ́wọ́ mi àbí lọ́tẹ̀ yìí kò sí ní jẹ́ bẹ́ẹ̀ èsì gbò ṣe pé bí ọba gba nǹkan lọ́wọ́ ẹ̀ ní ìtumẹ̀ ẹ̀nu bọ́wọ́ rẹ̀ bá ti tẹ̀ tán ó di kìnìún sílé pé ìwọ́kẹ̀ lọ́tẹ̀ yìí kò lè ràn án <laughs> bàbá kì í má gbà yín lásìkò irú àwọn èsì báyìí ló ń kálukú ń kà lórí ànsẹ̀ tiẹ̀ tí ń túmọ̀ bóòní ìdílé wọn kọ̀ọ̀kan wọn ti rí kí ni mẹ́sẹ́ẹ̀jì kí ni reply ẹ̀mí ò ní sẹ́ndì kankan sí ánsẹ̀ tí lónìí kì sí a máa ń bí yín béèrè òǹkàlùkọ́ dáhùn ní tọkàntọkàn lódodo lódodo ẹni ọba fẹ́ alẹ́ pé jáde pé wá wíjẹ lórí microphone àmọ́ àti ẹ̀ ní pé yàn wọ́n náà ni ọ dáhùn fún rẹ̀ àmọ́ má parọ́ má tán rẹ̀ ẹgbẹ̀yìn ọkùnrin béèrè méjì ẹbí ẹ̀yìn obìnrin ní béèrè méjì kọmọ́sàkù sí mẹ́ ẹ̀lákùn náà àwọn ọkùnrin bá ti jókòó ta tó yìí ta nínú wa rí tọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó péyàwó rẹ̀ kalẹ̀ pé fún mi mọ́ra ìyá kìíní ò rí ntọ́sẹlẹ̀ fún mi mọ́ra mélòó ní ṣe bẹ́ẹ̀ èmi ò gbé ẹ òun kà máa dáhùn sí inú ara náà ni mélòó nù wa ni à ń gbégbé sí ayé pé kókó bó lọ́ra àwọn ọmọ yìí rí yìí bó ni orí ọ̀rọ̀ bí iṣẹ́ mi orí ọ̀rọ̀ ọjà mi tó lè pèyàwó ẹ̀ kalẹ̀ pé ọ̀rọ̀ yóò yé mi mara ìbéèrè ọ̀pọ̀nù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fẹ́yìn ọkùnrin kún mọ́ kí n tó lọ̀dọ̀ àwọn ìyá wa ta nínú wa ni àwọn ṣẹ́ tí àwa mọ́ mọ̀ pé àwọn ìyá wa ní mọ́ ṣe bí lọ pọn mi ẹ́ bí gbálẹ̀ ẹ̀fọ́ bá nù ẹ̀ ta nínú wa ló jí ń jọ́kan tó ní ah, wàhálà yìí pọ̀ ọ̀dà wa ń wa èmi ló ti pọ́n gbẹ̀yìn wa gẹ̀ǹbọ̀ pọ́n eléyìí àbí à ní tó fẹ́ lókè o lè ṣubú o níṣẹ́ <laughs> ní ta ní míyàn bá ń se wọn ní pé ẹ fura ó ti gba sòkò tó ń di ìbéèrè tẹ̀yìn ọkùnrin nu o ẹ̀yin ìyá wa ìbéèrè tí ẹ dáhùn sínú ara yín ni àmì ẹ mọ́kànra yín o. ta nínú yín bẹ́ẹ̀ ti jòkó yìí tó wo rẹ̀ tó mọ̀ pé a bàbá dàálẹ̀ tá a bá tún sà ọlọ́run jọkọ̀ mi lọ. àmà nẹ́jà sí rí ọkọ̀ mi ó jù ìbéèrè mélòó ní ṣe bẹ́ẹ̀ nù yí ipé mọ mọ̀ pé ọlọ́run mi lọ lójú gbogbo èèyàn ọkọ̀ mi náà lọ́kọ̀ mi ọmọ jẹ́ àsírí rí òsì ní tú wọ́n bá yà kan pé tí mo ní ìgbè fún pé àṣẹ owó tí wọ́n ń dá fámílì ẹ̀yẹ ò tí rí dá mo sì ní owó kan ní ẹ̀yìn ẹ̀ lọ dá ti náà mélòó ní ṣe bẹ́ẹ̀ nù yí ìbéèrè ní o tí ò wulẹ̀ láńsẹ̀ tí nú ìbéèrè ti yẹn lẹ́ẹ̀kejì àmọ́ ní ìbí ẹ̀yìn ọkùnrin ní méjì èyí sì dẹ̀yìn ìyá wa ẹ̀yìn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin náà méjì ká nínú ibẹ̀ ti jókòó yìí kò sí tí ń ṣẹlẹ̀ lónìí wọ́n ní ààrírú eléyìí rí àfi dẹ́rùbọ lọ́rọ̀ ni ká nínú yín tọ́ bá rẹ̀ bẹ́ẹ̀ ti jókòó dáadáa yìí bóbìnrin mùsùlùmí ti múra tẹ́ múra yìí tọ́lọ̀ wá gbádánwò pé ọba rẹ̀ lábẹ́ ọkùnrin tí ọ̀ lẹ́sìn tó tó wá wá ń tó ń fa ojú rẹ̀ mọ́ra pé ẹ̀yìn náà bàbá kìíní ẹ máa lọ wá sí ẹ̀yìn náà ẹ máa lọ mọ́sálásí ẹ̀yìn náà ẹ máa mutí mọ́ tó wá fi débi pé kọ́dà nú ẹ̀tọ́ mi lóbìnrin kẹ́ẹ̀ bá lè ṣe ń wí àbí nínú dúkìá mi àbí nínú tí mo lẹ́tọ̀ọ́ sí pé mo yọ̀ǹda rẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ti ní mo ti mọ́ mo yọ̀ǹda rẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ti máa lọ tún un mọ́sálásí mélòó ní í ṣe bẹ́ẹ̀ nù yín. asámọ́mọ́pá fún yín pẹ̀lú gbogbo òbí rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí. alákọ̀ọ́kọ́ àti béèrè ẹlẹ́ẹ̀kejì anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun ní í ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam kí ni béèrè alákọ̀ọ́kọ́ ta ní ọ̀ràn wa létí kí n bá a mọ̀ pé ẹ̀ ń tẹ̀lé mi hmm? bàjẹ́ ní ansẹ́t eh? ẹ̀sìn ọlọ́run ó sàlékún làákàyè. nínú àwọn ọjọ́ tó lé fanabuwa muhammad sallallahu alaihi wasallam torí mo ní àríru eléyìí rí àbí dẹrù bọ́lọ́ọ̀ bọ́lọ̀ ń bá níbì kan ma dùn mọ́ wá ń bí ìyàwó àwọn ọmọ kéékèèké kan jò ní àwọn àbúrò na lè bàbá o mo wá fún wọn ní ẹnìkan bá ń wí fún yín tó lóhun pé dúndùn dúndùn là ń kìí sí ìyàn ohun <laughs> à bọ́bá pé ìmọ̀ dùn lọ títí ni ilé ànábì ni ò ti yá gbọ́ pé ó lè sallallahu alayhi wa sallam torí náà gbogbo excuse déyàn bá ní o ti ṣáájú wọ́n ni ó béèrè bó làwọn àná ti gbé ayé tí wọ́n tó fi rọrùn káwa náà gbé bẹ́ẹ̀ kọba ọ̀rọ̀ àwa náà lọ́rùn níjọ́ tí nínú tàn tàbá ń ka síra nàbí wọ́n ń pè ní sulhul-hudaybiya sulhul-hudaybiya ànábì gbéra ní wọ́n lè jáde kó ń gbòòrò mẹ́ka ọmọ mẹ́ka wọ́n sì lè bàbá kéèyàn ọjọ́ máa kì sí wọ́n wá kọ́ gbọ́dọ̀ tẹ̀lé yìí mọ́ ìgbọ́n ṣe wà nàbí nù kọ́dà ibi tó le dé bí wọ́n bá ń jọba mẹ́ka nàbí lẹ́tọ̀ọ́ sáti jọba ilé ntá lè pè nílé ọba ní kùrẹ́sì nígboro mọ́ká ìbẹ̀lá nẹ́bì ti jáde irú rẹ̀ náà wọ́n wá ní ọjáde kò lù yìí ni ọjáde ó sì já ọ wá ní tọ̀ sẹ́ẹ̀jì a máa wá se ń múra ká máa wá ní ọlọ́run wá bá mọ́ ọlọ́run la nẹ́bí àtàwọn sọ̀hábí ànẹ́bí gbéra láti mẹ̀dínà tí wọ́n láwọn ń bọ̀ àfẹ́wà se ń múra kẹ́ẹ̀sì fi mọ̀ pá àbájà wá ọ̀bẹ ló kéré wọn mú lọ́wọ́ ẹmọ̀ kébé yẹn bá rìnrìn àjò nù gbóngbóhun bó ṣe dà ọyẹ kọ́kọ́ torí nǹkan míì tí ọba àmọ́kẹ́ bá gbà pé àbá ti jà wá o wọn ò mú tá ń pè ní amúníṣà àbí áǹsì kankan lọ́wọ́ nǹkan ẹ̀dà síbẹ̀ náà ńgbà díẹ̀ ẹwòrìn téyìn ń rìn láti maka sí madina ó ju èkó sí ìlọrin ọfẹ tó ìlọrin sábùjá ìlọrin sábùjá is around 500 kilometers. kilometres àbí kó lé díẹ̀ maka sí madina 430 kilometers and thirty kilometres ni kéèyàn máa wá rìn lẹ́sẹ̀ <laughs> àbí ń gbẹ̀sìn àbí kọ́ wá dé súlèjá àbí ibò ìlú tí bẹ́lẹ́gbẹ́ àbújá wọn káwọn kan wá pé kò sọ́nà ọ padà ní padà síbo padà síbi ó ti ń bọ́ àwa jà ibẹ̀ rí pé àmú nǹkan ẹ̀jà lọ́wọ́ wọ́n ni ìtọ́fà ni pé bọ́ bá wọlé báyìí ìròyìn ọ̀kárí gbogbo lẹ̀ lárúbáwá pé àà àsọ́nlẹ̀ làwọn ará mọ́ká muhammad wọlé tọ̀ wọ́n báyìí kọ́dá àwọn orí kankan sí ẹni táwọn torí ẹ̀fẹ́ dá nábì padà ní sọ́lọ́sọ́lọ́ ẹwọ́rú situation yìí inú àwọn tí ọjẹ́ tí ó jẹ́ nínú sọ̀hábí ànábì òun ni ọmọ kọ́dà ọmọ ọ̀gbọ́n náà ń bí ní pé ẹ̀wẹ̀kọ́ ńláńlá ń bọ̀ wá bí o ń gbọ́ ọ̀rọ̀ di pé wọ́n ní àwọn yẹn wọ́n ń retí kí làǹdẹ́bí òbí sọ̀lọ̀ sọ̀lọ̀ àwọn eléyìí ó pè a ti dùn wọn lọ níjọ́ náà àwọn mùsùlùmí ti gba àwọn kèfèrí lọ ẹgbẹ́ kí làǹdẹ́bí wí ẹ̀kọ́ nù fún gbogbo wa débi a èmi kí mọ́ ẹ̀mí kí mo ṣe kí ni ẹ̀mí kí mo rárá mi ẹni ọ̀ràn mi ṣe ọlọ́run òun ni ó sọ bọ́yá padà àbí ká máa lọ ní kúkúrú àṣẹ ọlọ́run jọ náà ni pé ẹ padà bí wọ́n ti ní ẹ padà o <laughs> ẹ̀rìn ìdésú lè já láti kìsí ẹ̀ lọ àbújá wá ní ẹ padà ẹ sì fún rìn padà ni kíní ilé lára gbogbo àwọn sọ̀hábí ànábì rẹ̀gbọ́n lọ́yà alìmù kọ́dà ń jọ náà umar bin al-khattab sọ fún anabi pé aa alasna ala al-haq wọ́n ma ala al-batil anabi ṣe kíní yìí ọ̀fẹ́ yé mi máa o <laughs> ṣé kìí ṣe káwa la wà lójú òdodo lórí òdodo tó pé àwọn wà lórí kíni lórí irọ́ bó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí ó kùrọ́ àwọn ìní yọ̀wá ìfọwọ́ àgbékàwọ́ padà ká ọlọ́run níta ànẹ́bì wí lákọ̀ọ́kọ́ náà lànẹ́bì tún rìpíìtì ànẹ́bì ní olúwa ọba tọ́ra mi wọlé sú àásì ìníkọ̀rọ̀ sí lẹ́nu ọlọ́run ti ní ń padà àásì padà ọ̀rọ̀ yìí wá di pé àwọn sọ̀hábì ànẹ́bì wá bí ìgbà téèyàn ń fọ́ọ̀mù circles wọ́n ń jíròrò pé àà ah, ah, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àáyà mi ọ̀ padà tún sọ̀kalẹ̀ <laughs> tọ́lọ́run ó fi pé Ah, ẹ̀mọ̀ ilé ọlọ́run nù ń gi tó ẹ̀dí bẹ́ẹ̀ débẹ̀ ànábì ọ̀wà mọ̀ tí ó se mọ́ sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́ irú situation yìí ọ̀kọ́ mọ̀ ká ànábì omi nkankan lẹ́sẹ̀kẹsẹ̀ káwọn sọ abẹ́ ọmọ ti máa ṣe kọ̀kọ́ mọ̀ òun wọn là ń jọ yẹn ẹ̀yin náà wo description tí mo fún yín kọ́dà kí yẹn ọmọ rinṣẹ́ láti kìí sí lọ lọ́rin kọ́ wá dé mọ́ndàlá ni <laughs> wọ́n pé padà sí ọ̀rọ̀ rùn àwọn ń sọ̀rọ̀ èèyàn ti rin four hundred kilometers. kìí sì rìn jọ kan ẹjọ méjì jọ mẹ́ta jọ mẹ́rin jọ márùn-ún o àwa ni ó padà bẹ́ẹ̀ à wọ́n ń retí pé àyà mi ò sọ̀kalẹ̀ àyà mi ò sọ̀kalẹ̀ ànábì wa dorí kúrò sọ́nà náà wà àríyé wọ̀sẹ̀lẹ̀ bí wọ́n bá sì rìnrìn àjò bẹ́ẹ̀ bí wọ́n bá ti débì kan tí wọ́n fẹ́ sinmi wọ́n ti gbé tẹ́ǹtì lọ́wọ́ òǹkàlùkọ́ ta tẹ́ǹtì tí ẹ̀ ànẹ́bì ta tẹ́ǹtì wọ́n ta tẹ́ǹtì bá ànẹ́bì ń kálukú ta tí ànẹ́bì wá wọnú tẹ́ǹtì tí ẹ̀ ìyàwó ànẹ́bì tí ń bẹ pẹ̀lú ànẹ́bì lọ́jọ́ náà là ń pè ní yàlá wa umu salama rọ́bíọ̀lọ́hù tààlà àníhà ìyàwó dáadáa ọlọ́run ó se gbogbo yín bẹ́ẹ̀ àwọn ìyàwó ànẹ́bì mọ bá ànẹ́bì bá wọlé bọ́bá ìpinnu ẹ̀ bọ́bá ìpinnu rẹ̀ ń bàjẹ́ ń bẹ nínú àdífì ni o àdífì ní agbada tún lọ bẹ̀ tá aisha ń sọ pé ní anabi wọlé masruran tabruku asariru wajihi inú rẹ̀ ń dùn débi pé irí gbogbo ojú àtẹ̀kẹ́ rẹ̀ àti gbogbo fèsì rẹ̀ wọ́n mọ̀ nínú anabi bá ń dùn wọ́n mọ̀ nínú anabi ọ̀bá dùn bí mùsálàmà ti rá nẹ́bí ń jọ́nà tó wọlé kò ní ìdí kọ́ sẹ́sẹ̀ béèrè ọmọ pé nǹkan sẹlẹ̀ mọ̀lámù ya rọ̀súlọ́lọ́ kí ló dé ẹ̀ jáde báyìí báyìí kẹ bá jáde bọ́ bá se ọ̀pọ̀lọpọ̀ ìdá ẹjọ́kọ̀ lónìí yìí ń pọ́ ìtìsẹ́ nìkan o kí ni wọ́n kọ̀ wí ọ̀rọ̀ sí ó lọ ń bá mi sí lọ́kàn jẹ́ mẹ́ àbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀gbin tó jẹ́ ní gáràjì ìyàwó rẹ̀ ní ó fi mẹ́wàá fi kanra rẹ̀ mọ́lé lẹ́ni tí ọ̀mọ́wọ́ tí ọ̀mẹ́sẹ̀ anábì ṣe bẹ́ẹ̀ anábì sọ́lọ́lọ́hùn aléyìn ọ̀sálàmù ibi tí ń lọ́nu anábì ní ọmọ sálàmà nǹkan bẹ́ẹ̀ ń tó ṣẹlẹ̀ ní àṣẹtọ́lọ̀ ń pa mí nìyí báyìí mo jíṣẹ́ fáwọn sọ̀háábé àwọn nù ń ta ni kò fẹ́ ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ sí kí ni kò fẹ́ wọ̀ wọ́n láà mo ní it was an uncommon situation àṣẹ́bi tí solution ti wá nù ó <laughs> mùsálámà ni à ah, ẹ̀ calm down ẹ̀ ẹ̀ sákọ̀ọ́kọ́ mu mi náà. ẹ̀ẹ́sájòkúná obìnrin rénú bá ti wílẹ̀ kan ní náà bọ́kùnrin ní náà bá délé tó rojọ́ ìyàwó rẹ̀ ọkàn kún ní wọ́n gbáyà ọkọ̀ ń ta wọ́n gbá lójú àwọn 419 ó dé ìyàwó ní wọn ní gbá díẹ̀díẹ̀ náà pọ̀ ìbànújẹ́ <laughs> ah, ah. ebe iná ẹ̀lẹ́ bí wa <laughs> bẹ́ẹ̀ ti mọ̀ wáhùn làwọn náà mọ̀ yìí <laughs> Salama radiyallahu anha ó ní à ah, ẹ̀farabalẹ̀ yọ ìyànjú pẹ̀lú ògbó ọlọ́run <laughs> ó lè rí ẹ̀mọ́ tó wọ ọkọ mi torí ẹ̀mọ́ tó jí ó le tó bẹ̀ lára àwọn ọba gbé ara mi sẹ́mọ́ tí ń mi. ara mi téèyàn máa gbé tó dínà jù tẹ́tì wọ aṣọ tó tẹ́rì dínà jù òun ni bíyàn bá ń bọ̀ láti mọ̀dínà fáptọ̀ kan tó nù ṣẹ́rí gbogbo àwọn ọmọ wa kìtù yókù ẹni tí ń bọ̀ láti áfíríkà ẹni tí ń bọ̀ láti yamani ẹni tí ń bọ̀ láti nẹ́gídù kí wọ́n tó gbé ara mi wọ́n ti máa wo mọ́kà báyìí bí a few kilometers làwọn máa gbé ara mi tiwọn bọ̀tẹ́ ti rí ẹni ọba ti lọ mọ́kà rí ẹ̀yìn bí ẹ tí máa ara mi tí ibẹ̀ bá ń bọ̀ láti is the longest journey for ẹni tó bá wọ aṣọ ara mi aṣọ ara mi èèyàn ti wá wọ̀ ọ́ eh, <laughs> for four hundred kilometres àwa ni ó ọkọ mọ̀sẹ̀ ń múra sẹ́ni <laughs> pé kọ̀ lóòótọ́ nígbà <laughs> olóòtú tó rírú opportunity yìí ń mọ̀ sálámà ni ẹ̀mọ́ tó kù tẹ́ àwọn sàágbé yí náà ni wọn ò rí bẹ́ẹ̀ ó lè lára wọn ni ó lè lára wọn ni àmọ́ tó kù tẹ́ sí ni pé ẹbẹ́ yìí náà lẹ kọ́ wa pé bíyàn bá fẹ́ bọ́ra alẹ̀ nínú bọ́bá wo aṣọ yìí kí ní máa ṣe yóò fa orí rẹ̀ níta mọ̀ pé a ah, ṣe ọmọra mọ́ àbá parí ọmọra ìmù sálámà ní tí ń bẹ lẹ́mìí wọn ni pé ẹ padà change view yìí àmọ́ bẹ́ẹ̀ bá ti jáde ẹmẹ́gbẹ̀ẹ́lẹ̀ kankan sọ̀rọ̀ o ẹ wá dún bí tí gbogbo wọn ti mọ rí yín ẹ wá pe ẹni tí mọ bá yín fárí <laughs> ẹ jòkó ẹ wọn sọ̀rọ̀ o ẹ kí kí ó kí wọ́n mọ bá yín fá ẹ yóò jẹ́ ọ̀sẹ̀lẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ká àwọn ìyàwó tiẹ̀ kún ni o ẹlòmíọ́ gbà pé ìyàwó òun ní làákàyè. kọ̀gbà péyàwó òun lè ronú bí tòun islam ò tó bẹ́ẹ̀ annabi sallallahu alaihi wasallam lọ́ba jáde bí umu salama bí níta ní ti fún mọ́rẹ̀ umu salama yàwó rẹ̀ annabi bá jáde ó pò ń gbàjámọ́ ojú omi tí gbogbo ó ti máa rí àwọn èbó tí wọ́n ní action speaks louder than voice annabi òwú nǹkan kan mọ́ bí gbogbo wọn jíra wọn ni àkọ̀ ah, sọ́rọ̀ mọ́ ànábì ní ń fárí <laughs> kó wa bá ń bọ́ aṣọ ọlẹ́ dákun wá náà fà náà <laughs> dákun wá náà fà gbogbo ní ànábì jẹ́ ń wí látàárọ̀ ni ìyàwó ni umu salama tọ̀ bí òun yìí bá fọ̀rọ̀ lọ́yàwó ẹ̀ àkọ́kọ́ bí tọ́pọ̀lọpọ̀ ọkùnrin tí ń dalé rẹ̀ rú jẹ́ ọmọ nù ààrí àwọn ìyàwó wa bí àdífì sí júwe wọn bóòlà nẹ́bí pa àwọn obìnrin ó ní ànìsáú ṣàkọ́ ikò rìjà ṣàkọ́ ikò bí nǹkan ta là méjì tọ́ jáde láti bìkan náà ni wọ́n fi ń pe ọmọ ìyá méjì nínú lárúbáwá wọn ní ṣẹ̀kí kọ́ ní àwọn ọmọ ẹ̀yà méjì ń pèpè inú kan náà ni wọ́n ti jáde anábì níbo ọkùnrin àtobìnrin ti rí nìyẹn anisa'u ṣàkọ́ ikú rújà tọ́ kábí tètè kọ́bà gbogbo ẹ̀ ìbéèrè kan nínú mélòó nínú mẹ́rin gbogbo ẹ̀ tí èyí bá péyàwó rẹ̀ jókòó pé já dámàrà fún mi mara ọjọ́ anábì sọlọ́lọ́hu aléyìí wọ́sẹ̀lẹ̀ gbogbo obìnrin náà tó ṣe pé bọ́kọ̀ ẹtì ẹ̀fẹ́ fọ̀rọ̀ lọ òun náà rẹ́ dì irú jẹ̀dẹ̀ àgbégílé tí mo wí lẹ́ẹ̀kan ní ìpàdé ọkọ rẹ̀ sí irú ọkọ̀ wọn tó déjọ́ mi kó pé tóun rí nìyí ìwọ náà jọ ń mùsálámà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹ̀yìn ẹjọ́ ń mùsálámà káwa náà jọ ànábì sallallahu alaihi wasallam òun ní gbogbo orú tí wọ́n ń gbílẹ̀ kan yóò fi kásẹ̀ lẹ̀ alhiwar inú tó ṣe pàtàkì láwùjọ pàtàkì jùlọ lárúbá àmọ́sọ ọ̀hún ẹmọ́ bínú ìyẹn ni pé ìmọ̀ ìmọ̀ ìmọ̀ bára ẹni dámẹ́rẹ̀ dialogue islam kọ́ wa púpọ̀ kí n tó kó mẹ́rẹ̀jẹ tó mú ìtàn ní ìwá nígbèsè ayé ànábì náà ànábì ni the epitome of gbogbo ta ma wá ta fi gbé ayé bí ẹ bá ti mọ̀ tàgbésí ayé ànẹ́bí kò ní níṣòro sallallahu alayhi wa sallam gbogbo lànẹ́bí ń ṣe bí nǹkan bá rí báyìí ẹ̀yọ́ ọkùnrin lẹ́ẹ̀kan sí torí ìyẹn mo fẹ́ emphasize ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa dictators ni wá ṣe báyìí yóò bá ti ṣe yóò bá ti ṣe ní ní obìnrin míì ọwá ní eré yọ àwọn obìnrin ó ti ké sí létí pétọ̀ àforíjì ni o <laughs> gbogbo tó bá wí <laughs> sátìmọ́ àmọ́ kó dùn mọ́ bẹ́ẹ̀ irú obìnrin yìí bí ọba ti dùn mọ́ ìwọ náà lè rá dùn ẹ̀ yọ mọ̀ sí wọn bá tí òun ọ̀sáfi tó fi ní léun jáde àmọ́ bó ti yẹ kéèyàn gbádùn mọ̀lẹ́bí bí yẹn bá níyàwó rèé wà láàrín ọkùnrin bí ò ní gbádùn lé bẹ́ẹ̀ ń sọ chíǹjì ààrẹ ń jàǹbá rẹ̀ tí ó mọ̀ mo kò wé kan lẹ́ẹ̀kan mo ní wọ́n ní là ń o èsì èèyàn o anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńjọ́ kan àwọn ẹ̀wà anabi sallallahu alayhi wa sallam èsì obìnrin gbé àwọn náà. tí wọ́n mọ̀ pa ànábì ò ní ànábì èso olówó gbogbo bá ànábì bá ti ń gbà bá bá ti ń fọwọ́ yìí gbà yọ mọ̀ fọwọ́ yìí pa àwọn èèyàn ni ànábì ti gbégbé sí ayé rẹ̀ nu ànábì ọ̀la kàǹtì mi bá ti ń gbà báyìí yóò sì máa ṣe kí ni yóò sì òun là ànábì wíńjọ́ kan táwọn kan fẹ́ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ ànábì ní lè sàlí min malikum illa al-khums wal-khumsu mardudun alaykum gbogbo agbàsà káàrin agba kíní agba gbogbo ń ń fún mi ń bẹ́ one over five ní ẹ̀yìn náà ní sì náà fún <laughs> táwọn náà sì mọ̀ iṣẹ́ obìnrin wá gbé àwọn ìyàwó ànẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀m àwọn náà béèrè tí wọ́n mọ̀ pọ́kọ̀ àwọn òní bí ẹ̀rà kíní báyìí fáwa náà ẹ̀rà mọ́tò fáwa náà lápẹjúwe ni o níwọ̀tọ̀ mọ̀ pọ́kọ̀ rẹ̀ ọ̀lágbára kẹ̀kẹ́ torípò tí wọ́n ń bẹ́ nìkan rìn tọkọ ti ẹ̀ra mọ́tò fún sí ká dọ́gba kọ̀ dọ́gba gbogbo àwọn nǹkan wọ̀nyí láì fi sí ní máa pinlẹ̀ gbogbo ránran wọ̀nyí àwọn ìyàwó anábì sọlọ sọlọm àwọn náà béèrè nǹkan kan jọ náà anábì ò sì ní sọlọ lọ́hùn aláhi wasallam ọwọ́ bí anábì nù sọlọ lọ́hùn aláhi wasallam tẹ́ ẹ sì mọ bí mo ti máa. annabi wa ní ọ̀dà tó kù ń bẹ́ nǹkan kan bẹ́ nínú sẹ̀rí àtọ́lọ ń gbà wá láyé ẹ̀ òun ni kéyàn ó pé ìsìn ní dọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé kọ́kọ́ ohun káàmù kí ọkọ̀ ohun fún ẹ̀rí èyí tó bìnrin obìnrin tí kọ ohun ẹ̀ tí ò nídìí ìbínú ọlọ́run ní wá o á padà anabi sallallahu alayhi wa ọkùnrin náà tí ó kọ ohun fún yàwó ọgbọdọ níbi o bí ọba níbi òun náà ń nígbà wọn ṣe tí wọn ṣe yìí anabi wo pé ọ̀nà wo ni wọn ó fi mọ̀ tí wọn ó fi tètè rí aláìsí pé ìtàwọn ń wí yìí bí àwọn anabi wa jìnnà sí gbogbo àwọn ìyàwó tánàbí ti rí pé wọ́n ti rí aláìsí pé mo bínú gbogbo ẹni tí ó ní kò bókò lé tí fi ń na obìnrin èsọmọlẹ́yìn ànẹ́bì sọ́lọ́ọ̀sọ́lọ́ ànẹ́bì ò síwọ́ rẹ̀ lu obìnrin rí láyé kọ́dà kí yẹn ọgbà yẹn lábà lásán báyìí àmọ́ mẹ́tọ́ọ̀sì ń bẹ téyìn ó téyìn ó fi fi hàn obìnrin pé nítòsí inú mi ò dùn sí ààrẹ ìlélẹ́yìí àmọ́ pé à búlálà rẹ̀ ń bẹ́ lé ogbẹ́n tí ń se lé sọmọ annabi o kọ̀dọ̀ annabi tí ń wíyàn sọlọ̀lọ́rùn àríyí wọ̀sẹ̀lẹ̀ ànẹ́bí lo yìí láti gé wọn rí aláìsí lẹ́yìn yíò ni àyà wá látọ̀dọ̀ ọba ọba gbogbo wa tí ń ìjà àyà gbogbo wa ń olúwọ́ bá ní sọ fún wọn in kuntunna turidna alhayata dunya wa zinataha ìwà ànábì fáwọn obìnrin rẹ ní two options ànábì ọlọ́run yọ ẹsẹ̀yàn lásán options ni o fún wọn turidna alhayata dunya wa zinataha ṣé yòròyòrò ayé mọ́dẹ́lì tuntun bó ẹ̀ ṣéènì tó tẹ̀ jáde tọ́ba ìpè lẹ́fẹ́ ah èmi ò ní o àmọ́kẹ̀ ìsìjà fàtàálẹ́ìnà ẹwà òmọ́tìkúnnà kí n fún yí ní tí lágbára wọ́n sàrẹ́kúnnà sàráhán jẹ́míìlà kí sì yọ̀nda kó wà yẹn lọ fí ọkọ̀ tí ó bà lè ra mọ́dẹ́lì tẹ́ ń fẹ́ fún yí olúwa ní kànẹ́bẹ̀ ọ̀sọ̀ fáwọn ìyàwó ẹ̀bẹ̀ ayàtọ̀ tẹ̀lé ní pé wà ń kúntúnnà torí náà ẹ́ torídìnà láhà wọ́rọ̀ sí òlàhù ẹ̀ṣẹ̀un àmọ́bọ́bá ikọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ tó tẹ̀mọ̀ pé àà kéyìn ó dúró tọ́lọ́run kọjẹ́ ìyàwó òjíṣẹ́ ọlọ́run mọ́dẹ́lì wo ló tó yíhun góòlù wo ló tó yíhun olúwa ni wàá wí fún wọn bẹ́yìn náà lọ́ba wù yín ntọ́lọ́ ń palẹ́ ṣèkalẹ̀ yín nìyí tẹ́ jẹ́ lálẹ́ kìyàmà àmẹ́ faramátayé yìí aisha sọ́njọ́ kan ìyà wa mọ́ ní ààrírú ilé ìrí ààfin dẹ́gbùgbọ́ ọlọ́rọ̀ ní sí ọlọ́run níjọ́ sẹlẹ̀ ńlẹ̀ yìí àmọ́ ga wa sẹlẹ̀ ńlẹ̀ ẹ̀ aisha ní àwọn máa rí bẹ̀rẹ̀ oṣù tí ó lé oṣù lé lónìí àwọn ó sì máa kà á títí oṣù ní òfin lé èéfì òní rúmulé àwọn wọn ọ̀dáná ní jẹ́bẹ̀ wọn ọ̀dáná bí kí wọ́n mú wàrà wọ́n jẹ́ làbídùn wọ́n jẹ búrẹ́dì oṣù kan kò sí tí wọ́n ṣe ilé ìtaní ilé ànẹ́bì ẹ̀yìn ìyàwó ẹ̀dàkùn ntọ́lọ̀mbá tó mọ́ kó wá fara mọ́ ọlọ́run ẹ̀ṣẹ́kù rẹ̀ tó wá wí báyìí fún àtọ́lọ̀n wí báyìí fún ànẹ́bí ọmọ pé àwọn obìnrin rẹ̀ lọ́kọ̀ọ̀kan ntọ́lọ̀ wí ni o ẹ̀wọ́ ni wó mú mbẹ́ <laughs> ẹ̀wọ́ ni wó mú mbẹ́ ibi tí mo ń lọ ni pé ńgbọ̀ kan èyí tó ẹni ó kéré jù nínú àwọn ìyàwó ànẹ́bìta ni àìṣà rọ̀bì ọlọ́run ọmọ ìkéré púpọ̀ yìí ànẹ́bì wá bẹ̀rù pé e ọmọ èké lè ṣe ọmọ yìí <laughs> ṣe mọ̀ bá gbàlagbà tó ti dán lé kan wò rí kó tó dọ́dọ̀ ànẹ́bì <laughs> wọ́n wàá sọ fún pé ṣé mọ́dẹ́lì tó tó lọ fẹ́ àbálì jẹ́ náà àbí <laughs> ni wọ́n á fẹ́ ànábì òfíà ní àwọn tó ti dàgbà àmì ọmọ èké yìí ọmọ èké lè gun pé èmi lọkùnrin kan máa sọ fún pé mo fẹ́ wọn àbí wọn <laughs> wọ́n bá kó lé àìmọye tí ó ànábì rò bẹ́ẹ̀ pé ọmọ èké lè ọmọ yìí ànábì wá invite aisha rọ́bì ọlọ́run àdá pé aya tọ́lọ́ sọ̀kalẹ̀ o àmọ́jẹ tí ń fọ́ mọ́ràn <laughs> mi ni take a decision titi to fi lọ bá bàbá fi lọ bàbá rẹ̀ ànábì àìṣò ní déwájú àwùbákiri sèdíkù pé sí mali jẹ́nà àbí múmu dẹ̀ 2016 venza torí kọ́kọ́ ẹlòmí ọ̀rá venza ní ní dàrúsí ọmọkà àwùbákiri ní kí o mú venza kọ́ bá lìjẹ́nà lẹ̀ pé lẹ́tẹ̀sán àjèlì ànábì ní mọ́kàjú o mọ́ rìpláì mi nísìnyí o hátà tẹ̀sán ṣírí àbáàkì lọ kọ̀nsọ́ltì bàbá rẹ̀ ọkọ̀ àtìyàwó nù anẹ́bí ọlọ́run sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ lọ́jọ́ orí anẹ́bí tó àìṣà àbí àbígẹ́ni bàbá ní tọ́jú orí bàbá ní káwo ti èdè èèyàn bàbá ní káwo ti gẹ́ni ọlọ́run sọ́nà jìnà sílẹ̀ àmọ́ngbò ti jẹ́ tọkọ àtìyàwó ni wọ́n ìbálò bẹ́ẹ̀ náà lànẹ́bí ń bá lò bí ẹgbẹ́ o lọ bá àwọn òbí rẹ̀ o ní tí wọ́n bá ní ose ní ose o <laughs> ẹ aisha náà wà nílé tọ́ da ẹ kí lè sí aisha aisha ni lọ fi kí ni lọ wọ́n pé kí n má lè jẹ́ńdà bí kí n mú yòròyòrò ayé ní ìṣẹ̀ṣẹ̀ máa lọ fi lọ èèyàn lápọ̀dọ̀ tàrùtù lọ́ha wà rọ̀ sódà ó àlìjẹ́nà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ mú o lọ́nàbí wa dùn sọ́lọ́ọ̀sọ́lọ́ àmọ́ bí ń lọ ni pé ẹwúrú situation yìí ó ra ipá nẹ́bí dictator là nẹ́bí ilé rẹ̀ ní sí yóò pé ajá àkálẹ̀ pé orí tọ́lọ́run ní lọ bá òbí rẹ̀ o mọ́ ti o àbíkáwà náà tó lé ti bẹ́ẹ̀ àròjálù kọ̀wá múnà alẹ́ nìsáà ìtọ́lọ́run wí ẹ mọ́ gbọ́ ọkọlọ lórí aya lóòtọ́ àmìyàn ò túnmọ̀ pé kọ́kọ́ di dìktétọ̀ kalẹ̀ sínú ilé ẹ́dàkùn ìmọ̀ yóò bá dìktétọ̀ ní bàbá apàṣẹ wà àbí apàṣẹ wà láti ṣe dialogue ya òrí báyìí anábì máa ṣe bẹ́ẹ̀ ó di two examples sí mo fún yínyìn sọ́lọ̀lọ́wà aléyìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo ní ẹ dáhùn sínú ara yín ẹ̀rí ẹni tí mo pòwe rẹ̀ fún yín béèrè ẹlẹ́ẹ̀kejì náà ànábì ni sallallahu alayhi wa sallam kí ni mo lẹ́ni náà máa ṣe gbé garawa wá àwa <laughs> garawa yẹn tóbi ju ìwọ́ tó ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ràn kù fífilẹ̀filẹ̀ máa yí tán gbé ànábì ni mo. رضي الله عنها وابي عائشة بان نبي بابا نريد من اما دي جي ماسي نتا اما بابا وانو لي بوني عائشة كان يكون في مهنة اهله وإذا دخلت الصلاة خرج إليها bá nẹ́bí bá wà nù lé pẹ̀lú wa fi méhìnà tí ààlì gbogbo sẹ́tà ń se ní máa bá wá se <laughs> àmọ́ kìíní kan ní o gbọ́ o ìwọ ọkùnrin ìdàdákàlà ti sọ̀lá àmọ́ bí a bá ti ní allahu akbar allahu akbar ojú ànẹ́bí ó yí padà yìí ìrún ló wọ́n ma pẹ̀rún lọ́wọ́ ń gbà wọn lọ́kọ̀ mí ọ̀sẹ̀sẹ̀ dáwàdà alẹ́ ìyàwó rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ ma wá wọ́n wà gbé kọ ọmọ ní ọmọ sàrùwà lápapàpà kọ báraka mẹ́rin àyílà rí láyé ọjọ́ anábí sọ́lọ́lọ́hù alẹ́ọ̀sẹ̀lẹ̀ kọ́dánú ríwáyà míì lọ́dọ̀ alìmọ́mù ahmed wọ́n sì tẹ̀síwò àdíbì yí pé aisha fi kún pé yẹ́sìfò náà lẹ́hù wọ̀yọ̀rọ̀ kẹrù sọ́wọ́bẹ̀hù wọ̀yọ̀ hẹ́líbù ṣáàtàhù anábí ọmọ bá wa fún wa rẹ̀ <laughs> <laughs> ah, bàtà rẹ̀ yóò sòó sallallahu alayhi wa sallam bí yẹn bá rí ẹnìkan lọ sọ̀rọ̀ kan fún mi jọ kan ó gbélé haúsá ẹni wọ́n bẹ́ one of the lecturers ó nígbà tó ń fi ṣiṣẹ́ ńlẹ̀ haúsá àwọn obìnrin haúsá méjì ń já àwọn obìnrin haúsá méjì wọ́n ń wọ́n yanu pa ọmọ tí wọ́n ń ìyà tí ń jẹ obìnrin yóò bá ọlọ́run ó fi jẹ ọ́ <laughs> ẹ̀kẹ́ rẹ̀rin ni bá ti ń lò wọ́n nù ẹlọ wo bí wọ́n ti ń lo obìnrin ilẹ̀ haúsá ẹlọ wo bí wọ́n ti ń lo obìnrin nílùú ànábì tèmi gbé sallallahu alaihi ojú tèmi tó yìí pé ìyà tí ń jẹ obìnrin yóò bá <laughs> ọlọ́run fi jọ èpè òun ló èpè lòun lòun sẹ́ o <laughs> ah. tí a bá rí bẹ́lómi tí ń lo bìn rẹ̀ ah, àánú àánú séèyàn jíjáde ẹlẹ́gbẹ́ jí láàárọ̀ yọ wẹ̀mọ́ yọ ṣe kìíní yóò tún máa ké máa pé ṣé àwọn ọmọ yóò tí ṣe ṣe kìíní ṣe wọn eh, ah, mú gbọ́dọ̀ jẹun kí tó jáde kò ní ronú bá nẹ́bí ti ro ah, yìí pé a iṣẹ́ ìpọ̀ èwo ní bọ̀ sí àdúgbò bá ní sí bá ẹni tí ó lè bá sí lọ́mọ ọ̀dọ̀ gbogbo obìnrin tẹ́ bá ń se báyìí fún tí ń wulẹ̀ ń se ẹ̀sà ẹ̀ká àbọ̀ fún inú rí ọdún ó ẹ̀yìn ló sì lè rádùn téèyàn máa rí ní ìdílé tó bá dùn ní ẹ̀bá rí ìdílé tó bá dùn bígbà téèyàn ẹ̀wọ́n bínú bàbá bígbà téèyàn jọba ni <laughs> bí ọ̀jọba ń ta bọ́ bá ti dénú ilé rẹ̀ ẹ́ yóò mọ̀ gbádùn bí ọba ni àmẹ́rẹ́ lómi bàbá ẹlòmí ti prógrámù ara rẹ̀ <laughs> tó bá ti jáde ní aago márùn-ún àbí márùn-ún àbọ̀ ó ti close ní iṣẹ́ láago mẹ́ta àbọ̀ yọ́wọ́ akọ́kọ́ lọ bí tí ó ti tayò yọ́ darí síbi tí ó ti mutí yọọ lọ kí ọ̀rẹ́ kan kìí sí nkankan tó rọ́kọ́ mọ̀ pé ilé òsè lọ ni o yọ́ ma wá retí ìgbà tí ó ti sùn <laughs> tí ìyàwó ti líbi 9 bí 10 àwọn náà sì ti fi kọ́kọ́rọ́ hábì kankan náà fi ọlọ́mọdé ń gbé gbèsè ayé bẹ́ẹ̀ ọlọ́mọdé iná gbé àmọ́ àwọn ti ń gbé pọ̀ náà wà wọlé yóò sùn nítorí pé ẹni tí ń bẹ ń lé bọ́bá fi tètè dé in tí ó fi pàdé rẹ̀ ní pé olórí ibú rẹ̀ dé <laughs> olórí ibú rẹ̀ dé ọ̀pọ̀lọpọ̀ ní ìtọ́lọ̀ ní kéèyàn gbádùn lè lìyẹ́skúná ilẹ̀ ìhà olúwa ní ta fẹ́ kóbìnrin ọ jẹ́ ẹ̀ nù sùkúnù léde lárúbáwá òun peace tranquility kíyàn gbádùn kẹ́mì rẹ̀ ọ balẹ̀ kítọ̀ ọmọ gbóná kẹ́mì rẹ̀ ọ balẹ̀ kí bí má ti délé ìyá kìíní mọ̀rọ̀ tí ó sọ tí ó gbé kó lára ní ta ní máa ṣe bẹ́ẹ̀ ìyá wa ẹ́ ẹ̀ka síra ìyá ńlá wa kàdíjánù <laughs> òun ní náà bẹ̀rù ọ̀sáré lọlé ìjọ òun ni zẹ́mìlú ní dáfìrú ní tọ́wá di áyà tẹ́mì rẹ̀ ń kàgbé yá ayyúhalmù zẹ́mìl yá ayyúhalmù dáfìr ìtumẹ̀ ní pé àdíjá sádásọ̀bùnmí sádásọ̀bùnmí wọ́n ìtí ìrí yìí fẹ́ rí mọ́ <laughs> bọ́bá sọ bìn mí lónìí ní tí ó sọ ní pé ẹ̀yìn rí kúrìtẹ́ lọ rí ìta ẹmọ́ kó bẹ́ mi àtàwọn ọmọ mi o ǹjẹ́ ó wùmọ̀ ẹ̀láfẹ́ máa kó ẹmọ́ ẹmọ́ kó rí bú ẹ̀lẹ́mọ́ ìrìn òsì awífún ẹmọ́ máa rìnrìn ìrìn òsì ọlọ́lọ́mọ ẹgbẹ̀rin lọ mọ́wí bẹ́ẹ̀ má ńlá wa kàdíjá kàdíjá wa ń da ẹ̀bí ọmọ èké sọ́ọ̀lọ́lọ́ <laughs> ńgbàtẹ́ ìwọ̀n wá ṣe aṣọ kí ló dé ẹwí fún mi kí ló sẹlẹ̀ gẹ́ẹ̀ ẹ̀ eh, ogbó létírú ilé yọ bá sí kọ̀ dáa ọkọ̀ ọmọ ẹgbẹ́ bànújẹ ti ẹ̀ e mara ìyàwó náà ọmọ ẹsẹ́ kíni òun náà ọmọ ẹdẹ ti ẹ̀ e náà bá sọ wọn ò lé bára wọn sọ wọn ò lé dámọ̀rẹ́ yóò fi kún ni bọ́sọkọ ni yóò fi kún ni bó ṣe ìyàwó náà ló fi kún ni pé ìrìn òsì tẹ́ mọ́ náà díẹ̀díẹ̀ tẹ́ mọ́ sí ibi tẹ̀lẹ̀ ọ̀lẹ́ntẹ̀ láàfá àwọn onígbà yí khadija ò rí bẹ́ẹ̀ khadija wá ń sọ fà nẹ́bìsọ̀ àsọ́là kódà in ti khadija gan tágbára rẹ̀ ọ̀ká yí sí ń fẹ́ wí khadija wá tún dàbí ìgbà tó ikóhun là nẹ́bì ọlọ́run ìwọ́n tún ṣe wá sí fà nẹ́bì sọ́lọ́lọ́ ìwọ́n ń pẹ́ àmọ́lọ́run ní fàbúrú ní kọ́lọ́wọ́ fàbúrú ẹ̀yìn tẹ́ ma sàmìyàn ẹ̀yìn tí ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé ibìkan fẹ́ dàrú tẹ́ sáré dìde gbogbo sẹ́rítà nẹ́bì ma ṣe wọn rán létí yáà ọlọ́run ní irú yín àbúrò lè ṣe ń dáadáa ní ọjẹ́ ìfọkànbalẹ̀ ńgbà tí kàdíjá se lé ìtorí pé kè ara nẹ́bì ò tí ìṣe gíní kè balẹ̀ tó ẹgbẹ́ gíní kàdíjá tún ó ní mọ̀ ń pa kíyàn mọ́ rí àwọn nǹkan báyìí àti ó mọ́ lọlé ológun torí àsìgbọ́ pọ̀ lọ́dọ̀ ẹlòmí mọ́mọ́ ọkọ̀ ẹlọlé ológun mọ́mọ́ lọlé ewu èèwọ̀ ní o àmọ́ ó mú lọ kó ní wárọ́kọ̀ ibi méjì ń tíra nù pé wárọ́kọ̀ náufal ìmọ̀ kéjìrà

wọ́rọ̀kọ̀ bí náufà lọ́wọ́ parí gbogbo ẹ̀fà nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ wọ́rọ̀kọ̀ ní àà a ti ń retí rẹ̀ ó ti wà nù tíra wípé ọlọ́run ó gbé ànẹ́bí ọlọ́run dìde nìlú yìí àmọ́ pé wọ́n ni gbogbo tó lórí nkọ́dá ọ̀tún rí báyìí àbí eh, ẹ̀ẹ́dẹ́ ni ọ̀tún rí báyìí àwẹ̀ ló ti wà nù àkọọ́lẹ̀ kàdíjá bá yanjú gbogbo ẹ̀ rọ́bì allahu ta'ala anha ẹ̀dàkùn bí kẹ ti orínú ẹ̀yìn ìyá wa o ńgbàtà dákọ̀ khadija ìyẹ́jẹ́ tó fi kan kùn ẹlòmíì in ti ń dàmú ẹ̀kọ̀ jù pé the social status ibi wọ́n ti bí ìdílé tí ẹ̀ wọ́n jù dílé àwọn ọkọ̀ ẹ̀ lọ àbí ilé olówó lòun ti wá ọkọ̀ sì wá láti ilé olówó òun lóbìnrin míì ni ò torí ẹ̀ gbáṣe ọlọ́run àti tànẹ́bì tí ò fẹ́nu balẹ̀ fọ́kùn ẹ̀ bó ní kàdíjá rí sànẹ́bì sọ́lọ̀mọ́rọ̀sọ́lọ̀ kàdíjá tayọ pé ó lówó lásán inú olówó mẹ́kà ọ̀kan ni kàdíjá yí tó wá fi kún fún ọ kàdíjá àbí kìnnìkà ju pé àwàlagbà yín ṣiṣẹ́ lọ employer njọ́ta nẹ́bi ti fẹ́ kàdíjá kàdíjá ò mistakenly hùwà pé ọmọ ẹsẹ̀ mi ni ọ rí ó ju rẹ̀ ilé fa nẹ́bi mi sọlọ́lọ́ ọ̀sọ́lọ́ pé ẹ̀yin náà lọ́kọ́ mi òun ni kàdíjá dọ̀la gbogbo bí wọ́n bá ti dákọ̀ rẹ̀ àmọ́ kọ́lọ̀ sàlékún ìyọnu fún àwọn kan bẹ̀rẹ̀ àmọ́ kọ́lọ̀ làánà wọn náà inú ọlọ́wọ́ jẹ ká wọ́n ma sàdúwà fún ẹ̀yìn àtèmi náà ní kọ́lọ̀ ń já wà ó àmáfikáwà náà wúwà bẹ́ẹ̀ àbíká wúwà bẹ́ẹ̀ torí náà ìdáhùn sí bèèrè kíní ìbèèrè ẹlẹ́ẹ̀kejì mọ̀ ìpè ànẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ a máa ra àwọn obìnrin lọ́wọ́ ànẹ́bì ẹlò mọ́ ti béèrè fún obìnrin ìwúlẹ̀ ní bíi mọ́ta nínú yí lórí rẹ̀ bó ti jòkó yí mi lọ A ní jẹ́ káàsì lórí ojú ọ̀sẹ́ni tí ó mọ̀ ní fún ni bóun náà ní ṣe ni ẹnìkan ní mà bóbìnrin míì náà bá ẹ̀ lọ́wọ́ ọ̀nà ni mọ́lá alkùránì wí látòbútì ló sọ́dà kọ́ ti kún bilmanni wal adha ẹmọ́ bá sàárá yìí jẹ́ bá ṣe ẹmọ́ fi mọ́nù ẹmọ́ ṣe ìrẹ̀gún ẹmọ́ ṣe kárí ẹmọ́ fi bàájẹ́ ẹmọ́ fi nira bàájẹ́ ẹni tí máa ṣe bẹ́ẹ̀ nínú àwọn ìyá ńlá wa àwọn ìyàwó sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam mọ́rán tí ọ̀kan nù wọn ogbó iná ọmọ gbọ́kún ń pè nìkan ní abdullahi ibn mas'ud abdullahi ibn mas'ud rọ́bí allahu anu inú àwọn tó mọ́ alkùránì kájù tá nẹ́bí gbà pé á ọlọ́run fún wọn alkùránì pé òun tọ́lọ̀ ń kẹ́wọ̀ náà jọ kó ẹ lọ ọwọ́ asẹlẹ̀ ń jọ kan wọ́n lẹ́ kankan fún anábì sallallahu alaihi wasallam olóhùn ní béèrè tó ń fẹ́ béèrè ẹlákẹ́ farabalẹ̀ yá wa o bẹ́ẹ̀ bá kan kọ lọ́wọ́ náà mẹ́jọ ọjọ́ náà tún náà sí rí obìnrin yìí ọwá rán ẹni tí wọ́n máa rán sáà lẹ́ni tí jíṣẹ́ fún lé pé ẹni báyìí ń o pé ẹni báyìí ń wá ẹ̀rí káyà lọ bẹ̀rún náà gbogbo obìyàn ti lè wọ́ já fáà tó obìnrin olóbìnrin ọ̀gbọ́dọ̀ máa wọ́ ọbọ̀ wá kí ẹ wọlé ẹ wọlé wọ́n bẹ̀ <laughs> nínú yàrá ẹ wọlé wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ èwọ̀ ni kálíwà obìnrin olóbìnrin ó jòkó ti ọkọ̀ ọlọ́kọ kọ́dàbọ̀ já fáà ànábì ọlọ́run òṣèbẹ́ sọ́lọ́lọ́wà àríyíwọ̀sẹ̀lẹ̀ ọdún bí tí ẹni tí ń rí kọjá lọ tí ń bọ̀ tí wọ́n ti máa rí yìí tí ń jẹ́ súnà nẹ́bìnú sallallahu alaihi wasallam obìnrin yìí dó oníwọ́n lọ bá wọn wífà nẹ́bì ẹgbẹ́ kí ló ní wífà nẹ́bì ẹni ìyá kan <laughs> ẹni gíní àbí obìnrin kan <laughs> kí ni ọ̀fẹ́ kò fẹ́ kí wọ́n mọ̀ pòun nítorí ọwá wọlé wọ́n lọ jí sẹ́fà náàbí sallallahu alaihi wasallam pé wọ́n ní obìnrin kan wáyé <laughs> ah, ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ àwàlà ìwádìí ẹ̀ bẹ́lùmí bá kalẹ̀kùn yẹn nísìn tí yàn dá lóhùn yọ́wà ní ẹ̀ẹ́dẹ́bá níta ni yọ́wà <laughs> bá nẹ́bí bá kanlẹ̀kùn yàgbọ́n bá níta ní ẹgbẹ́gbẹ́lá nẹ́bí òwì muhammad kọba <laughs> kanlẹ̀kùn báyìí àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ní o wọ́n bá ní mẹ́ntánú yóò sì dé gíní yóò sì dákọ́ ààrẹ èmi muhammad ni ìjọkẹ́ nìkan kanlẹ̀kùn anẹ́bí anẹ́bí sọ̀rọ̀sọ́lẹ̀m níta ní ó ní ana anabi ní ana ana èmi lèmi náà <laughs> ọkọ̀ lẹ́kọ̀ọ́nù èmi anẹ́bí lèmi lèmi náà àádákọ̀ ara ẹni ni pínyàn bá fẹ́ wọlé tọ́yàn ẹ̀kọ́ta anẹ́bì kọ́ wà ní anẹ́bì wá ní wọ́n lọ bí pé kọ́ dákọ̀ ẹ̀ àìsẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ó jáde tí ó sì lẹ́kùn fún even for security purposes ọgbọ̀dọ̀ mọ́kíní ọgbọ̀dọ̀ mẹ́ni tí ń béèrè òun ọgbọ̀dọ̀ identity rẹ̀ àmọ́ tá a fẹ́ lò ní pé ẹwúrú ẹ̀kọ́

tí zainabu bá pọ̀ kí láàmà pè wọ́n àṣàyà níbù plura àdẹ́bì ní ẹbí èwo nú